cuidar nǹkan yẹn lọ́ máa gbà wá ká fún mi. tó ti ṣe jáde àìlè fẹ́ ẹ̀ wá sí ìlà àti ìlà ìka ẹ̀nà yẹn dúró. ọlọ́run mọ̀ pé owó ni máa wúlò fún owó ọmọ nàìjíríà ọlọ́run àfáníwá kámíntọ́nì mi yàtì àìṣe wọ́bí ìlàkù làwọ́tà màyàdẹ́rẹ́ wọ́bí ìlàkù làwọ́tà màyàdẹ́rẹ́. àfáníwá kámíntọ́nì wákàmíntọ́nì. شيء وفي نجاته لو كان يدري وفي نجاته لو كان يدري وفي نجاته لو كان يدري وكم كاره àìmọye ẹni tí ó ti kéde ọ̀fẹ́ gbọ́dọ̀ mú kárìí yá ọba ti ṣẹ́yìn ẹ̀ẹ́dẹ́gbẹ́ pé ìdájọ́ tọ́lọ́wọ́ bá mú wá yọ máa kọ́ ohun ọ̀fẹ́ dájọ́ yìí wà fí ìnàjáàbù ń ìbẹ̀sí lóríire rẹ̀ wà yọ wà máa sá fóríire rẹ̀ ẹni tọ̀hún ìyá ti ya ni sẹ́yìn òun máa lé nǹka ní kí wá sí ìlàkù eré ibú ló sì wá bẹ̀ fún tọ̀ ti bí yá àbá ní sẹ́yìn yọ máa pé mi ọ̀fẹ́ mi ọ̀fẹ́ wọ́n fi nàìjà tù ú láwọn ká nàìjà sí ibẹ̀ lórí rẹ̀ tí wà wá sí. nàìjà tó rẹ̀ làwọ̀ká nàìjà dèrè. torí ẹ̀ ló fi jẹ́ wípé ìgbàgbọ́ làkọ́kọ́ ìmánì ìgbàgbọ́ ní ọlọ́run ọba ẹlẹ́dàá wa làkọ́kọ́ ogún ọdún àtọdún mẹ́ta làǹdẹ́bì fi pèpè. ọlọ́run wa ni wọ́n tẹ́lẹ̀ ẹ̀kọ́ṣẹ́ àgbọ̀wọ̀ ogún ọdún àtọdún mẹ́ta twenty three years lànàbí fi pèpè sójú ọ̀nà ọlọ́mọba ọlọ́ọ̀rẹ́ àníwọ̀n tẹ́lẹ̀. ọdún mẹ́ta láńbẹ̀ ìpèpè rímọ́ọ̀nì nìkan ni ọdún mẹ́ta láńbẹ̀ nínú ogún ọdún àti mẹ́ta twenty three mẹ́ta láńbẹ̀ thirteen years ìpèpè rímọ́ọ̀nì ni ìpèpè pé bọ́lọ́mbà ti sọ ọ́ bọ́lọ́mbà ti fẹ́ ẹ ló dárí ẹ dárí ẹ kò sóòyẹ tí yẹ ká dára wà bàbá bàbá bàbá ẹ̀rọ ọ̀gbẹ́ bàbá ọ̀gbà. tí o bá wá kankan pé ntọ́ba gbà la máa fún wà fi ìhìlá kù tọ́wọ́ rẹ bá ba nǹkan yẹn tán ló máa ṣekú pa tí o sì mọ̀ ẹwọ àìmọye àwọn ọmọ tí wọ́n ń lọ alọ sùkú alọ léèwé gíga tọ́lọ̀ ń yọ̀ọ̀dá fún ọlọ ọparí ọlọ sáàfù ó sọ̀rọ̀ ọmọ kan ní ó lọ iléèwé gíga yunifásitì ẹ wo wàhálà téèyàn ó ṣe ní nàìjíríà kó tó rí iléèwé yunifásitì wọ̀ ó lọ ó parí ẹ̀ nínú òfin nínú ọ̀la ọmọ pátó rẹ̀ dàgbà ọwọ́ padà di ẹni tó jẹ́ wípé ó tún ṣègbìyànjú lórí afẹ́ service youth corporate service gbogbo wàhálà sẹ́yìn òtún ṣe kó tó di wípé wọ́n á fún ní kọ́lù ọ̀fù lẹ́tà. ọwọ́ pé wàhálà yìí ọwọ́ bẹ̀rẹ̀ tí wọ́n fún ní kakí. ẹ̀wò báwo èèyàn tí wọ́n rí bíi tiẹ̀ nígbà nì báwo ṣe máa rò pé tàwọn ọ̀dà báyìí. ẹ gbọ́dọ̀ àgbọ̀wọ̀ ẹ gbọ́dọ̀ àgbọ̀wọ̀ ọ̀pọ̀ mọ́tò ìbí yẹn ti àlè وقيلامه لو كان يدري وقيلته لو كان يدري وقوم طالب àìmọye tí wà kan tó ti bèsè bẹ́ẹ̀ kórè yá sí ya ṣiṣẹ́ yìí yóò máa ṣe wàá

wọ́n á padà débi odò kan wọ́n á ya fọ́tò nínú ọkọ̀ ojú omi jẹ́jẹ́ òun àtàwọn ìyókù rẹ̀ wọ́n ya fọ́tò wọ́n á lòun fẹ́ ya kí ló máa pè fọ́nì fọ́tò wọ́n á dúró létí ọkọ̀ ojú omi wọ́n á dárò báyìí ọkàn rẹ̀ sódò. nígbà tó rẹ̀ pé ẹ bá wà ẹ bá wà ẹ bá wà nígbà tó fi rí ó ti mú mi yóò ti kú adágúntàn lè dé ìyá ti àjẹrẹ. كان يدري وقيل أقول لو كان يدري eléyìí ọ̀sán tó kéde ọmọ gbìyànjú lórí ntọ́ba fẹ́ àmọ́ ìgbàgbé bá ń gbìyànjú lọ́wọ́ kó mọ ọlọ́wọ́ bá lẹ̀ mọ́tọ̀jẹ́ pé ìgbìyànjú rẹ nǹkan mi lọ ń gbìyànjú ọba tó lè ṣe tó ń wẹ́ tó ń fẹ́ ni ó sí wàkàbùkárì yìí yá àbálì ṣẹ́yìn àìsìmọye yẹn tí wọ́n pọ̀ nǹkan kan lẹ̀ pé mi ò ní fẹ́ mi ò ní gbà wà sí ìnẹ̀jà ìtùn lẹ́yìn ìlà wà sí ìnẹ̀jà ìtùn lọ́jà náà yẹ́dẹ̀rẹ́. tó ti dẹ́ pé ibẹ̀ lọ́wọ́ bá ti ọ̀là sí fún ibẹ̀ lọ́wọ́ bá ti ló máa ṣe rí i àìmọye tí ó mọ̀ pé ànígbà ànígbà ànígbà kí lágbájá yìí kó tó lórí wa ànígbà kí lágbájá yìí kó wà láàrin wa ànígbà fún lágbájá yìí tí ẹ bá ti gbà ibẹ̀ lórí ire gbogbo wa wà sí mẹ́jọ tó láìka náírà dèrè wà sí náírà tó. kan wà lẹ́rú yìí bí èèyàn ṣé wọn máa lé kankan pé n tí mo lérò yàtì á yọ máa sáré yọ máa wá nǹkan nì wá sí ìhìlá kù wú ọlọ́wọ́ bá tí ò fún ní nǹkan nì ọmọ pé ìparun bẹ́ẹ̀ wá sí ìhìlá kù láwọn kan nìyẹn ni wà sí ìhìlá kù láwọn kan. ṣẹ́yìn àìsímáyé èèyàn ti ń pé nǹkan báyìí mi ọ̀fẹ́ nǹkan báyìí mi ọ̀fẹ́ wà fi ìnà jáàtù láwọn kan náà yá kiri. wà fi ìnà jáàtù láwọn kan náà yá kiri. tó sì jẹ́ pé tó fẹ́ yẹn ibẹ̀ lórí rẹ̀ wà ọba yìí ọwọ́ àjọkùn lábẹ́ kí n gbàtẹ́kù ọ̀tọ̀ níbi tí mo fẹ́ lọ lálẹ́ ìlú wáàsì ṣùgbọ́n ìtọ́sẹ̀lẹ̀ lálẹ́ ìlọ́lọ́wọ́ bá ti mélé ìwá àbàjẹ̀rẹ̀rẹ́tọ̀ kọ̀dáhùn agbìyànjú kọ̀dáhùn mùsùlùmí tọ́lá jẹ́ mùsùlùmí gidi tọ́lá ti lè gbìyànjú lórí nǹkan kan tí ń tọ́lá náà rí bẹ́ẹ̀ kó tètè mọ̀ pé ṣé kádàrá kọ́ yìí kọ́ gbà tọ́lá wá gbà gbìyànjú tó fẹ́ tẹ̀síwájú ló kẹ̀mí ọlọ́run ọba wa fi ọ̀nà àbáyọ hàn án ṣùgbọ́n kọ́ ọmọ pátájà rájà ò ní kú òrojú kan náà ọwọ́ rẹ̀ ò ní tẹ̀tọ́ wá wá ká mí tọ́jú ibi yẹ́sì á lè ṣe é. láàbò àwọn sáà náà yá eré. ọwọ́ mi ò tó má fi gògò fà á tó bá fi gògò fà á yóò jàlé ẹ lérí mùsùlùmí mọ takádàrá yóò sì mọ ṣàdúrà mùsùlùmí ó sì mọ ní àníyàn tó dáa mùsùlùmí ò gbọdọ̀ ní problem kó mọ nọ́ọ̀sì problem nì bóyá kò tí ì rú ra lápèjúwe kọ́wákà fún problem. wọ́tẹ́wọ́ tó wá lọ́wọ́ mi tó á ti fi yá sí àlùṣe rẹ̀ wà sí ilẹ̀ gbà á. àwọn tá a kà rẹ̀ rẹ̀ wà sí ìlàgbé àwọn tá a kà rẹ̀ rẹ̀. mùsùlùmí ọ̀gbọ̀nà jẹ́ ìpẹ́jẹ́ pé ọ̀wọ́ tẹ́bí náà bẹ́ẹ̀ rà àtijọ́ rẹ̀ owó mọ́tò mọ́ ń dájọ́ fẹ́ ra mọ́tò lápèjúwe mùsùlùmí ọ̀gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ pé mo ń dáwó mọ́tò ìjọba fẹ́ ra mọ́tò wọ́n pe mọ́tò yìí ní one point two million mo ti rí one million ó ti wà lọ́wọ́ dílà ó kù two hundred thousand sẹ́ni pé ìṣòro kan nìyẹn tí wọ́n máa lé kí pé two hundred thousand yìí bí ó ṣe pé tí ń lọ fi kún one million tí fi gbé mọ́tò wálé ìṣòro kan ní lé kí ni mùsùlùmí ò wá gbọ́dọ̀ ṣe gbọ́dọ̀ pé irú rẹ̀ yóò wá rí ẹnìkan wọ́n pè ah, ẹwọ ẹgbà wà ẹgbà wà ẹnì yìí wọ́n ní tí wọ́n bá ten thousand nísìn àbí twenty thousand káwọn doctor, fi àtẹ́ǹdì sí wọ́n ní yóò kú mùsùlùmí ọ̀gbọ́dọ̀ wà á rò fẹ́ràn wò èmi náà tèmi bẹ́ẹ̀ lára mi o mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sọ wípé tòun bẹ́ẹ̀ lára ń kọ́ mọ̀gbà ẹlòmíì tọ́ lágbára àti bá pẹ́ tiẹ̀ pẹ́ tiẹ̀. ìwọ wọ́n wọ mọ́tò eléyìí owó ẹ̀mí rẹ̀ ni wọ́n wá wá kámi nǹkan lè dé yàtì mọ́tò tó lé nì ọlọ́wọ́ bá tí ò tí ìjọwọ́ rẹ̀ ó pé lè jẹ́ pé ti mà pé wá sí ìlàkùn láwùlá nàyà dèrè wá sí ìlàkùn làwùlá nàyà dèrè. wọ́n tó ṣe kọ́lọ̀ wọn bá ti mọ̀ pé bọ́ọ̀ bá ra mọ́tò ní lásìkò yẹn ló máa pa ọwọ́ sún ọ sẹ́yìn torí gbígbàdúrà wákàmì ntọ́ níbi wákàmì nkárí yá abàlì ṣe é wàtí nàìjà tó o lọ́wọ́ ká nàìjà bìrì. wákàmì nkárí yá abàlì ṣe é wàtí nàìjà tó o lọ́wọ́ ká nàìjà bìrì. wàtí. ìnígbà mi ò nígbà ó jẹ́ pé ìbẹ̀ lórí rẹ̀ sì wà. bí wọ́n bá ń torí pé two hundred thousand ló kù tí wọ́n fẹ́ lọ sí báláǹsì lọ́tọ̀ tó wọ́n torí rẹ̀ tó wò tó yọ̀ǹda ten thousand twenty thousand fẹ́ni tó jẹ́ pé tiẹ̀ ló fẹ́ lọ. ha subhanallah imani ṣe ẹgbẹ́ yàrá ti nígbàgbọ́ nǹkan ti ṣe o. tí wọ́n ń patọ́tò lábẹ́ ẹtì ẹrú rẹ̀ lọ lè já èso wá fún un. nígbà tẹ́rù rẹ̀ ó fi dé ẹkùn ti yọ sí ọba ìlú ẹkùn ẹkùn ẹmọ ọba ilé rẹ̀ ti rí wàhálà káyìí lẹ́kùn bá bò ó. ẹrú ni ti ń bọ̀ ó ti ń kó èso bọ̀ ìwọ́sẹ̀mẹ́tọ́rọ̀ fẹ́ yẹ̀ tí ó gbà ọ́ lẹ̀ sẹ́wọ́n jìnà sọ́ba. ojú tó wọn bá fi wo ìwọ máa yẹ ẹni tí wọn pé kí ni lélẹ wọn wàá jẹ bóyá náà ni ó sì padà wá sàánú gbogbo yìí àìmọye ẹni tí wọn gbà lé pé kọsá máa ríbi kan ọrùn máa nípa lọ́gbọ̀n tó wà pàdàjẹ tí ń kọ́ lé bóyá ẹni tó sì gbà lé òtí ìrìlé kọ́ ọba kílẹ̀ ń pọ̀ náà ìní kò fi gbọ́dọ̀ sí àyè dáadáa tó gbọ́dọ̀ wà tó gbọ́dọ̀ fẹ́ tí ò tí sí ní àyè dáadáa nìṣe yẹ̀yẹ́ o ti bímọ ọbẹ tí o ti di ẹ̀yà ìwọ tó bí o ti sin ọ́nà olówó láwọn ọbẹ tí o ní ti ẹ̀yà o ti ní dáadáa ọkọ lè jẹ́ lánà lọ́wọ́ nípa àwọn tí o ti kọ́ sí ẹ̀yà o ti gbé lè ní dáadáa kọ̀dá ọwọ́ bọ́ lè ní dáadáa. ìsìlámì lẹ́ẹ̀ẹ́sì sábẹ́ fàáfẹ́rẹ́. bọ́bọ́ tù. وفوت على الإسلام أفضل نعمة وفوت على الإسلام أفضل نعمة ìbẹ̀rẹ̀ bọ́lọ̀rọ̀ ìgbẹ̀yìn lọ́wọ́ ọmọ dúró sí déèyàn. bàdá àti wàhálà ìsìlámì. kódà gbogbo àwọn tá a ti ń ṣe mùsùlùmí yìí àti gbọ́dọ̀ ṣe fáàlì. الإسلام ليس بفاخر المسلمين ليه ما تنسى مسلمين ليس بفاخر ó tí lè ṣe ní ó tí lè ṣe fáàlì ọmọ ẹni gbẹ́jú ọ lọ ọmọ gbàtọ́ ẹkún wọn wí kan ọmọ gbàtọ́ ẹkún wọn dákẹ́. ó tí lè ṣe fáàlì wàláì làdí à àwa ń lẹ̀ à kí la náwó ti tọ́wọ́ wọn ò tó ẹ̀ eh, ọlọ́wọ́ wa lọ ni ìńtọ́ náwó ti tọ́wọ́ rẹ tó tẹ́lẹ̀ ó ní ní ọ̀bọ̀bọ̀ tí kọ́lọ́ méjì ò tó mọ̀ ẹni tí wọ́n wá ń wò pé àwọn eléyìí táwọn eléyìí wá lè jẹ́ èèyàn wọ́n ti padà wọ́n ti padà wàláì tí èsè tó dènà a ti rí ẹni tó jẹ́ wípé òun lọ́ra mọ́tò tẹ́lẹ̀ yìí ṣe dírẹ́fà wọ́n wá jọ ṣe fáá ńgbọ́n náà wọ́n gbé bí ṣe é ṣe dé dìó náà wá tún padà di dírẹ́fà dírẹ́fà rẹ̀ ọ̀rọ̀ ọ̀kùnrin ọ̀rọ̀ àtìrí rí mọ̀nà. fáàrí gbogbo tọ́lọ́ bá fún ẹ̀tọ́ bá ti ṣe fáàrí yọ parẹ́ ìwọ tọ́lọ́ ò tí ì fún lówó tí wọ́n yẹ bá ń gbọ́ ẹni tó ti ní kọ́ parẹ́ bí kọ́ parẹ́ òní ní ìwọ tọ́lọ́ wọn bá ti fún lówó. ọlọ́run bá a àwọn tí ó tì níbi pé kí làwọn eléyìí jẹ́ ìwọ́n náà ò ní ní mọ́ lìyẹ́bùlù àkómáyé òkun lọ́lọ́run bá gbogbo tí máa ṣe fún yọ náà ni mo fi ni owó owó mo kọ́ owó ọlọ́run lè dán ni owó owó mi ti fún ọlọ́run lè dán ni ọwọ́ mo mo ti fún ọ ọlọ́run mo ti dán wò ni ọwọ́ kò yìí ti fún ọlọ́run mo ti dán wò ni. Allahu Akbar. ẹni tó ti ní lè ṣe rí ibú látara ẹni tí ò tí ì ní ẹni tí ò tí ì ní lè ṣe rí ibú látara ẹni tó ti ní. tẹ́ni tó ti ní bá wu ẹni tí ò tí ní pé kò lè ní ọlọ́run lè jọ parẹ́ ẹni tí ò tí ní ni ọwá ní. tẹ́ni tí ò tí ní bá wu ẹni tó ti ní bíi kíjẹ ló tẹ parẹ́ káwọn wọ̀ bákan náà òun náà ní ní tẹ́ tó ní òun yóò sì máa pọ̀ sí i. ọba yìí ẹkùn bá kó ẹ gbọ́dọ̀ gbọ́wọ́ girigiri girigiri girigiri lẹ́rù rẹ̀ bá pẹ́rẹ́ dé ẹrù rẹ̀ sì jẹ́ ẹni tọ́lọ̀ ọba fún ní agbára. gbàtú ètè débẹ̀ ẹkùn ti ó ti ó ti bu ọba mẹ́lẹ̀ ẹrù rẹ̀ lọ́wọ́ pa ẹkùn kúrò lórí ọba ó sì fa ẹkùn náà ya. ní ti ń yí ọba mẹ́lẹ̀ òun yí mẹ́lẹ̀ ẹ̀wọ́n náà ó ṣe ń n ti ń yí ọba mẹ́lẹ̀ ẹrú ọba wa ṣe kéde ń yí nǹkan ìní mẹ́lẹ̀ ṣé bẹ́ẹ̀ ni pé tí wọ́n bá gbé adìrẹ báyìí adìrẹ àyè tí a bá gbé jù lẹ̀ báyìí níbi tí ìdin maggot ìdin ibi tí ìdin pọ̀ sí kí láti yọ̀mọ̀ sí yọ̀mọ̀ tàdéjẹ àdúgbò ni káàdì ẹ̀ náà bá wá padà fún kí náà padà jẹ́ ìdin. ẹ kí èso náà àwọn táwọn pariwo rẹ̀ pé ń yé wa. sì nì tí ìdí bá pọ̀ ọdún tó kéde ọ̀pọ̀ tó tẹ́ bá gbé adìyẹ ààyè tẹ́ gbé sọ sínú ẹ̀ inú rẹ̀ ó dùn yóò mọ̀ sí kéde yóò mọ̀ sáwọ́ jẹ́ pàkà pàkà pàkà pàkà wọ́n lágbára kẹ̀kẹ́ tí wọ́n lè ṣe ń gbà nì ọlọ́run ò jí owó lè sagbára kẹ̀kẹ́ ń gbà ọ́ bá dé ààyè tẹ́ bá wá fún kalẹ̀ gbì ìdínà wà bò òun náà lágbára tóun náà lè ṣe mọ́ what goes around comes around law of kama kọ́ lọ́dọ̀ àwọn oníkẹ́mísírì àbí ẹ̀wò tí wọ́n lọ nínú gbogbo tí wọ́n gbé igi tí wọ́n gbé igi odidi nǹkan tó kún fún ọwọ́ mi yìí ẹ̀wò yẹ igi ìsálẹ̀ tí wọ́n yọ ń bẹ̀ lára igi tó kún ọwọ́ mi nìkan ẹ̀wò yẹ igi ìsálẹ̀ tí wọ́n yọ ń bẹ̀ tí wọ́n bá wá yọ igi ìsálẹ̀ ń bẹ̀ tán bá wá fẹ́ dáná sun igi tó kún gbogbo àdúgbò yìí ẹyọ kan ó sì sun gbogbo wọn. Allahu Akbar. وكم من صلب يسعى بثروتي لقه لا أدري وقيل كل إنسان يدري وكم من كره يأبى بشيء وفي نجمه لو كان ẹrú ọba ní ọgbà ẹkún ni mú ó sì ń fi ẹkún ní dára tó wù ó sì pa di kórè pa ǹgbà tí ó fi dé ẹkún ní ti gé ìka kẹ nínú ìka ọwọ́ ọba ọsọ ọba tó ní kábẹ́sàn ọba wọn pé àbó òrì ni ẹ ìmọ̀ pẹ́kù wá tòsí ọmọ náà lémi náà mọ́ gbogbo tọ́lọ̀ bá bá ṣe dáadáa ni àbẹ́rẹ́ ẹ̀ burú ni ṣe dáadáa bẹ́ẹ̀ kò tọ́ sọ òdi oníkàbẹ́sẹ̀ ọ̀ bàbá gbogbo tọ́lọ̀ bá ṣe dáadáa ni ìyá ń jí ọ. nígbà wọ́n dààbò abẹ́rẹ́ wa ní tẹ̀sẹ̀lẹ̀ bú àkábíyèsí ẹ̀pẹ̀lẹ́ ẹ̀kú ẹ̀yọ́ ọlọ́run ẹ̀kú ẹ̀yọ́ ọlọ́run ẹ̀ òun tó sọ pé gbogbo ẹ̀yin olóyè ẹ máa bá kábíyèsí dúpẹ́ gbogbo tọ́lọ̀ ń bá ṣe dáadáa ni ẹ lọ ti wèrè yí mọ́lé lọ́ba bá ní wọn lọ lè tì í mọ́nu túbú wọ́n mú lọ nù túbú wọ́n ní àá ọ̀ṣọ̀rọ̀sọ lónìí ó ní ìṣọ̀rọ̀sọ gbogbo tọ́lọ̀ ń bá ṣe dáadáa ni wọ́n dá mi tọ́ ní ibi yẹn sì ra àbí ìṣe rẹ̀ o. wà fi láàbù láòkà nàyà rẹ̀ وكان يدري وفيه نجاة لو كان يدري wọ́n ní wọ́n lọ́dẹ tì í balẹ̀ bí wọ́n dé mú lọ túbú wọ́n lè sọ̀rọ̀sọ́ ní sọ̀rọ̀sọ́ gbogbo tọ́lọ̀ ń bá ṣe dáadáa ní ẹ̀ wọ́n tì í malẹ̀ wọ́n ní àìsàn gbọ̀rọ̀ fún lóúnjẹ wọ́n tún wá bá kábíyèsí ní àbọ̀fọ̀ lóúnjẹ wọ́n ní gbogbo tọ́lọ̀ ń bá bá ṣe dáadáa ní ẹ̀ wọ́n lọ bẹ ọba ẹ̀dá kan bá wa túlẹ̀ ọba ni wọ́n lọ lè sọ fún pé gbólóhùn ti ń sọ nù kọ́ padà wọ́n wá bá pé tọ̀ àti bá ọlọ́dà àbáyọ ẹ̀mọ̀ sí o torí gbogbo tọ́lá ọ̀rọ̀ bá bá ṣe dáadáa ni ẹ̀. wọ́n ní ntọ́ ọ̀nà àbáyọ náà ni pé wọ́n wá mọ̀ sọ pé gbogbo tọ́lá ọ̀rọ̀ bá bá ṣe dáadáa ni mọ́ à wọ́n ní mi ò ní yé sọ bẹ́ẹ̀ torí gbogbo tọ́lá ọ̀rọ̀ bá bá ṣe é dáadáa ni ó tún sọ ní lábára pé kúlù mọ́ fáàlà òní jàlílù fàwùwà jàlílù wọ́n tẹ́ mi ń tọ́ lé pé yẹ́sì yá lè ṣe wá sí ìlàkùn láàrú dáadáa yà bèrè wá sí ìlàkùn láàrú dáadáa yà bèrè. wọ́n lọ bá ọba ọba oyin ọmọ nì ọlágídí àdáńbí tó ń sọ ẹja ṣe ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ gbogbo wọn gbọ́dọ̀ gbọ́dọ̀ ti ti mọ̀nà tó ti mọ̀nà mọ́tòrí èébú ayé tó padà mọ́ máa gbọ́dọ̀ wọn bá lọ pàṣípàṣí. ẹ gbọ́dọ̀ ọlọ́wọ́n bá ti fi yé wọn pé mùsùlùmí yìí ṣòkú kọ́ máa ṣènáwó bí ẹ bá bú ọ nítorí ìtọ́lọ́ fi wọ́n lẹ̀ ọlọ́wọ́n bá ti fi yé wọn pé mùsùlùmí obìnrin kì í ṣírí lẹ̀ tí bá ń torí rẹ̀ bú ọ torí tọ́lá òfin wọn lẹ̀ má padà tó ọ̀bá padà yẹ̀yẹ́ máa da yẹ̀yẹ́ lára rẹ̀ ẹ gbọ́sẹ́ ebi yẹ̀yẹ́ lọ́mọ aráyé mọ̀ yẹn kì í ṣe ọlọ́wọ́ bá tìbọn fi á ti lẹ́yìn àdà yẹ̀yẹ́ wá ká mú mi tọ́lú bẹ́ẹ̀. wàá fi láàbò.

àfìgbà tọ́ba tọ́ba pa ìgbà tí ò sọ pé gbogbo tọ́lọ̀ wọn bá ṣe dáadáa ni mọ́ wọ́n lọ bá ọmọ ẹ̀mí ẹrú ni wọ́n lọ bá ní túbú pé nǹkan òde ń bẹ lára ṣe náà ni ó ní kò sí nǹkan kan àdéhùn wí bẹ́ẹ̀ ló yìn ní yé wí bẹ́ẹ̀ àdé gbogbo tọ́lọ̀ wọn bá bá ti ṣe dáadáa ni ẹni tọ́ba tó tọ́lọ̀ wọn alágídí ni wọ́n máa pè bẹ́ẹ̀ bá tó tọ́lọ̀ wọn oníkèrè ni wọ́n máa pè tààtẹ tó gbọdọ̀ tó gbọdọ̀ kẹwàá lọ sí ìgbéraga tó ti mọ̀ pé ìgbéraga ìparun ní fà. ìyàtọ̀ ń bẹ láàrin kó o ti gbọ́dọ̀ wọ bá yẹ kó wá dúró tì lọ́rùn pé ìní fi lẹ̀. mo wà máa pé ìgbéraga ni ìjọra ẹni lójú ni ìwọ sáà máa ṣe bẹ́ẹ̀ lọ ìwọ náà wàá máa ṣẹ́ẹ̀kì ara rẹ ṣé lóòótọ́ ni ọ̀dọ̀ ọlọ́wọ́ bá ní gbogbo ọkàn rẹ wà àbí wọn náà tún dá sí ọlọ́run ọba pé àbí ó ṣe àbí ò ní lè ṣe ọlọ́run ọba tó mọ̀ wájú bó ṣe ọlọ́run ọba tó mọ̀ wájú bá ṣe mara wa lọ. èrò wo ló ti síra nígbà tó wà lómi lọ́dọ̀ bàbá rẹ̀ èrò wo ló lè dárò nígbà tó kú lómi lọ́dọ̀ bàbá rẹ̀ tọ́sọ́dọ̀ ìyá rẹ̀ ta da omi méjì pọ̀ èrò kí ló lè èrò fúnra rẹ̀ ìjàlá wo ló lè dára rẹ̀ kalẹ̀ jíjẹ mímu wo àpòwọ́ ní tẹ́kọ̀ọ́ rẹ̀ ń gbà tọ́lọ́ wọn so omi bàbá àti ìyá dẹ̀dẹ̀ nínú agbára kí ló láti ṣe fúnra àbí kí ni wọ́n fẹ́ ṣe ọ́ bá sọ ẹ̀jẹ̀ sí bá sí ẹ̀rẹ̀ nínú ìyá níjọ́ tọ́lọ́ wọn bá ń kojú ẹgbẹ́ sí ọgbọ́n wà níjọ́ tí ń fi mú ibi tó yẹ kọ́ wà níjọ́ tí ń fetí ibi tó yẹ kọ́ wà níjọ́ tí ń firú ibi tó yẹ nígbà tí ń fẹ̀jẹ̀ ibi tó yẹ kó wà nígbà tí ń fi tó yẹ kó wà. wàtámù mi ń tọ́ ni bí wọ́n ti yá ni ṣé iye bá mi tó ń wájú yìí la. ìhìnbá ò dá àgàyà dèrè. wọ́n a máa bẹ̀rẹ̀ ọmọ fún òní gbà ẹ pàdé ọmọ ìdíjẹ́ ni ọmọ òun lọ́ọ́ bá bá kú ẹ̀dá rẹ̀ jọ ní ọmọ bá tiẹ̀ jẹ́ lójú wa bá ojú ẹ̀yìn wọn kékeré Abacha ọjà jẹ́ ẹ̀wọ̀n kọ́ Ọbásanjọ́ òun lọ́wọ́ àdùnkù Ọbásanjọ́ wà padà dà rẹ̀. ẹrú ni ẹrú ọba ti jẹ́ pé ọba kò ní kọ́lá tó wọ́n ti sọ wípé ntọ́lọ́wọ́ bábá ń ṣe ọ̀dà owó yà sórí ẹ̀ ni ntọ́lọ́wọ́ bábá ṣe dáadáa ni ọba ni wọ́n fi lẹ̀ agbo àgbájú àwọn àti ẹ̀ ọwọ́ wà tó túbú fá bẹ́ẹ̀ bá lọ yọjú sí ń bẹ̀ pẹ̀tọ̀ ìgbẹ́ dénú alẹ́ mi kọ́ ọba wa tó wọ́n wò pé òun fẹ́ ṣe fàájì ọba bá jáde àmọ́ ọba ọ̀lọ́run gbóná. ibi tó bá ti jáde ọba tó ti pàṣẹ àgẹ̀rẹ̀ lọ́ba lọ ṣe déédéé àwọn tí wọ́n máa gbé yẹn pa ní ọba gbé ṣe ń pè lọ́jọ́ ọ̀sà wọ́n gbé ibi tó ti gbé lọ wọ́n kúrò àwọn míì wọ́n tún jí wọn pé wọ́n kúrò àwọn míì wọ́n tún jí wọn pé wọ́n wá pé gbogbo wọn di lọ́sà àwọn tí máa fi ìdí máa ń lóyè ojú ọba yìí wọ́n pe gbogbo wọn mọ́lẹ̀ ha ọwọ́ padà lọ́sí ẹrú ẹ̀ tọ́lọ́ wọn bá kú ní agbára gbogbo ìwé tí àwọn ọmọ kéwọ́n tẹ lábẹ́ táwọn ọmọ sẹ́sẹ̀ lábẹ́ rẹ àti wọn táwọn ọ̀bẹ ti ń bẹ lábẹ́ rẹ ọ̀gá àmọ̀mọ́ wà lábẹ́ ọmọ ẹgbẹ́ rẹ tí ọmọ ní mọ̀ tọ́ka ò ní mọ̀ pé ọ̀gá ọ̀gá ní bẹ lábẹ́ òun yìí. tọ́lá yìí pé ìjọ <laughs> ní padà jẹ́ kó o kó dẹrù rẹ̀ ní wípé ńgbà tí ń bẹ lọ́dọ̀ rẹ tó ṣe dáadáa sí yọ ọmọ à ń tà yà jẹ́ ọ̀gá ọ̀gá ni wọ́n. àìmọye ẹni tí ń káwọ́ bẹ́yìn níwájú èèyàn lónìí tó yẹ pé ipò tọ́lọ́ wọn bá ń pé lọ́lọ́la èèyàn náà máa padà káwọ́ bẹ́yìn wájú ẹ̀ ìjọ ní fi jẹ́ kí ìkáwọ́ bẹ́yìn yẹn wáyé ni pé yóò mú ọgbẹ́ gbogbo ibi tá a ṣe ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ àwọn tó ṣe ní sábàbí náà rè ìbẹ́yìn sọ fọ́lọ́ ló ti kọ́ pa òde yẹn. Ilé ìtajà. tèmi ti sábà mi ni bí bá ṣe báyìí ọtọ bẹ ṣe dàdá ẹni ọsàn yìí dà ẹ rí pé mi kì í fọmọ kéwu ṣeré wọn lẹ bẹ́ẹ̀ bá fẹ́ rí pípọ̀ ojú mi bẹ́ẹ̀ bá fẹ́ rí pípọ̀ ojú mi ah bẹ́ẹ̀ bá fẹ́ rí pípọ̀ ojú mi ọba fọmọ kéwu mi ṣeré bẹ́ńtọ̀ bá wù náà máa sùn. àtẹ́sẹ̀ kálukú wọn ló ní kárí ara wọn tọ́lọ́ wọn bá ti kọ́ mọ́ wọn tó dẹ́ pé bẹ́ẹ̀ yẹn pẹ́pọ́ sẹ́yọ́sẹ̀ bẹ́ẹ̀ yẹn pẹ́pọ́ sẹ́yọ́sẹ̀. Ah, ọlọ́wọ́ jẹ́ gbogbo ẹ̀yọ́ mọ̀ wọ̀nyọ́ lálùbáríkà o. amiina ààyè làwọn òbí yín kó wá ọlọ́njẹ́ ń dá yín padà láàyè. kẹ́yì kẹ́yì kẹ́yì ọlọ́mọdà ṣe bẹ́ẹ̀. wọ́n láì gbẹ́kẹ̀lé nǹkan kan mi àti kọ̀rọ̀ àti gbangba mi jù ọlọ́ọ̀ nìkan náà lọ. gbogbo bí mo ṣe wá dọ́kọ̀rọ̀ ó ṣe fáyọ̀ ọmọ kéwu àdápadà rẹ̀ lọ́nà àìmọye àìmọye kọ́nà ó fi san mí lẹ́sàn lórí àwọn ọmọ mi. àtàrọ̀ ọmọdé ọmọ mi. wọ́n máa fàtìmọ́ nígbà ọmọ ọlọ́mọ ó rí gbogbo ń dágbé e, àfi ìdájọ́ ni àfi ìdájọ́ ni ọkọ wa ti tọ́jú àfi ìdájọ́ ni àfi ìdájọ́ ni ìyàwó wa ti tọ́jú àfi ìdájọ́ ni àfi ìdájọ́ ni ọmọ ti ìwà dájọ́ ni àtẹ́jẹ́ ni gbàtọ́ mi bá tó tàgbà àgbàgbà kò lè kájọ fẹ́ ní já ọ̀dájọ́ kò lè kájọ fẹ́ ní já ọ̀dájọ́ kò lè kájọ fẹ́ ní já ọ̀dájọ́. kó lè ṣèṣì àwọn ọ̀sán àwọn èèyàn ní kẹ́tí bá ṣèṣì nǹkan ò lè ṣèṣì lọ́dọ̀ ọlọ́run ọlọ́run nìkan jọ bẹ́ẹ̀ni jọ jájọ kò nìkan jọ bẹ́ẹ̀ni jọ jájọ. ọmọlọ́wọ́ ti tọ́jú òfin ìdájọ́ ni òfin ìdájọ́ ni. ọkọ rẹ̀ ti òfin ìdájọ́ ni òfin ìdájọ́ ni. ìyàwó rẹ̀ ti òfin ìdájọ́ ni òfin ìdájọ́ ni. ọmọlọ́wọ́ ti bínú sí òfin lò. Ẹbí dájọ́ ni. Bàjọ́ mi bá tẹ̀ mí ìbàjọ́ ẹ̀ bá tẹ̀ ọ̀ kò lè kàjọ́. Bẹ́ẹ̀ ni ìjọ ìdájọ́. Bẹ́ẹ̀ ni ìdájọ́. Bẹ́ẹ̀ ni ìjọ ìdájọ́. Kò lè kàjọ́. Bẹ́ẹ̀ ni ìjọ ìdájọ́. Ìbàjọ́ bá torí bọ́bá wí bẹ́ẹ̀ sọ ọlọ́run kò lè kàjọ́. Bẹ́ẹ̀ ni ìjọ ìdájọ́. Kò lè kàjọ́. Bẹ́ẹ̀ ni ìjọ ìdájọ́ pẹ̀lú pàdájọ́ pẹ̀lú kàjá pẹ̀lú dáadáa. Wọ́n tó máa dá tọ́lá lórí ń jà. Ó wá jẹ́ kọ̀rọ̀, o sì wò yẹ́yẹ̀ yẹn. O ní pé kò sí kò sí àbí bàbá tòun bẹ̀. Ọmọ ọlọ́mọ lọ́wọ́ akọ́kọ́ fún lọ. Ẹ mẹ́jà mọ́ lásìkò bàtọ́ ọmọ ọmọ ọmọ rẹ pọ̀ kúkú tí a ní ẹ mẹ́jà náà ní ẹ mẹ́jà náà. O kí ń dájọ́ ni. Ní ń dájọ́ ni ọmọlọ́mọ ti tètè lè ọ̀dájọ́ ni. ọ̀dájọ́ ni. ọmọlọ́mọ ti sàdúrà fún ọ̀rúndájọ́ ni. ọ̀dájọ́ ni. ọkọ rẹ ṣíṣe tèlè ọ̀dájọ́ ni. ọ̀dájọ́ ni. ìyàwó rẹ ti tọ́jú ọ̀rúndájọ́ ni. ọ̀dájọ́ ni. ọjọ́ mi bá àjọ ẹ̀fà kan ọ̀rọ̀ olùkájọ bẹ́ẹ̀ ní dọ̀dọ̀dọ̀ olùkájọ bẹ́ẹ̀ ní dọ̀dọ̀dọ̀ olùkájọ bẹ́ẹ̀ ní dọ̀dọ̀dọ̀. wọ́lá olùkájọ bẹ́ẹ̀ ní dọ̀dọ̀dọ̀ olùkájọ bẹ́ẹ̀ ní dọ̀dọ̀dọ̀. bẹ́ẹ̀ bá kọ́ ọmọ ọlọ́mọ tí ọ́ wò pé á ọmọ fi ti wọn tó ti aṣojú àrídéwó dèyà ọ̀ ń dájọ́ ni. dájọ́ ni. pé àwọn ọmọ gbogbo àwọn ẹgbẹ́ tẹ́tẹ́ bàtà ń kéwú lọ́wọ́ wọn máa fọwọ́ rẹ wá fún wọn máa fáwọn eléyìí. gbogbo wọn ń dájọ́ ni. dájọ́ ni. bàtà mi bá kàn mí bá bẹ́ẹ̀ bá kàn ọ̀pọ̀ lè kájọ́ bẹ́ẹ̀ ni. ẹnu mi ti ba ọkọ rẹ̀ jẹ́ ọ̀dájọ́ ni ọ̀dájọ́ ni ìyàwó ọkọ mi náà ti bá ti yàwó jẹ́ ọ̀run dájọ́ ni ọ̀dájọ́ ni ẹnu mi ti ba tọmọ orogún jẹ́ ọ̀run dájọ́ ni ọ̀dájọ́ ni ẹnu mi sì ń tún tọmọ orogún ṣe ọ̀dájọ́ ni ọ̀dájọ́ sọ́mi ìbátan ìbátan ìbátan òkùnrin ìdájọ́ ẹni iṣẹ́ ẹ̀dá. ẹni pé ó lè dájọ́ ẹni iṣẹ́ ẹ̀dájọ́ òkùnrin ìdájọ́ ẹni iṣẹ́ ẹ̀dájọ́. gbogbo táwọn ìyá wa jẹ́ làwọn kó yìí. ọba yìí ọwọ́ ayébi tó ti dé bẹ́rẹ̀ tó ṣe kìí ṣe bọ́ bá fọ sàárè ìtàn ẹ̀rí òkú mi tọ́ bá fẹ́ fún máa ń yọ̀rùn kí wọ́n fi sẹ́ẹ̀rẹ́ ara mi pé wò ọmọdébọ̀tọ̀ fàtẹ̀mọ́dútọ̀ gbáko yóò àgbójúkò bí àpẹ̀rẹ́kọ̀yà tí bẹ́ẹ̀ nù tó gba ti bí ìjọba ọ̀yọ́ ọmọ rẹ jẹ. yóò fi gbójúkò yọ ọ̀yà tó gbójú síbi ìmí tó gbogbo tó o bá ń ṣe àwọn olùdájọ ni ẹni ọmọlọ́mọ ti dé pèlè ọ̀hún dájọ́ ni ọ̀hún dájọ́ ni ọmọlọ́mọ ti dájọ́ fún ọ̀hún dájọ́ ni ọ̀hún dájọ́ ni ilé onílé tó tún ṣe ọ̀hún dájọ́ ni ọ̀hún dájọ́ ni ilé onílé òbí bàjẹ́ ọ̀hún dájọ́ ni dájọ́ ni ẹ̀jọ́ mi bá kẹ́ mi bàjẹ́ bá kẹ́ ọ̀hún bàjẹ́ bẹ́ẹ̀ ni ọjà ìfọdé kájà bàdé jà kájà ọ̀gọ̀dẹ̀ kájà bàdé jà kájà. àjọ bàbá yẹn dá ọwọ́ kó fún dọ́rọ̀ ọba wọn tẹ̀ tí wọ́n tì mọ́lẹ̀ ẹ̀tọ́ dá gbọ́wọ́ lójú rẹ̀ wọ́n pa ẹnìkẹ́ni lójú rẹ̀ wọ́n pa ẹnìkejì ọ́ lójú ọwọ́ kò nìkan gbogbo tó o bá ṣe ọ̀hún dájọ́ ni dájọ́ ni tọmọlọmọ bíbàjẹ́ ọ̀dájọ́ ni dájọ́ ni tọmọlọmọ tó tó ṣe ọ̀hún dájọ́ ni dájọ́ ni ilé onílé bíbàjẹ́ òfin dájọ́ ni. ọjọ́ ni ẹ̀ẹ́dẹ́gbẹ́ ni. Bàtọ́ mi bá tẹ̀ mi bá tẹ̀ bá tẹ̀ ọkọ̀ rẹ̀ bàjọ́ bẹ́ẹ̀ni jẹ́ bàjọ́. Lórí bàjọ́ bẹ́ẹ̀ni jẹ́ bàjọ́ ọkọ̀ rẹ̀ bàjọ́ bẹ́ẹ̀ni jẹ́ bàjọ́. Àwọn akọba yìí nìkan Wọ́n wá mú bá ìjàmbá wọ́n pe ọba àwọn ọlọ́pàá ní káyì ewọ ẹ̀rí pẹ́lẹ́ yóò pé lẹ́la ni wọ́n wá wo gbára rẹ̀ wọ́n wá níbi tí ìkàkà ti gé kú wọ́n ní à wọ́n ní à lè lò ó kò pé lẹ́la gbogbo tọ́lọ́ bá dé dé dáadáa ni dáadáa ni nàbà túlẹ̀ wọ́n ní kọ́ máa lọ lé wọ́n bá pàkọ́ jáde ò pé lẹ́la ìkàkà ti gé kú.

tí wọ́n pa iná ní ohun òpó lẹ́dà torí ìkaka tí ẹkùn gíńjọ́ sí àti dáadáa ni lóòótọ́ ṣùgbọ́n bó ṣe wá fẹ́ràn ọlọ́wọ́ ọba tó tọ̀ ń fọ́ rere rẹ̀ pé gbogbo tó bá ṣe dáadáa ni kí wọ́n lórí tọ̀nà tó fi jẹ́ ń tì ọ́ mọ́lé ó ní kábíyèsí dáadáa náà ni tẹ́ ẹ̀ bá tì mí mọ́lé èmi àti láàjọ jáde ṣe bíbí àti láàjọ ọmọ jáde tí wọ́n bá jọ pé àwa méjèèjì ẹ̀yin lẹ́yìn òpélẹ́dà tí wọ́n ti tà èmi pélẹ́dà wọ́n lò mí. Mustafa ṣe ọ̀hún jájọ ni à ń dájọ ni. Ọkọ rẹ ti tọ́jú òun dájọ ni à ń

Raja.